حديث واتاو على ولاني حديث إيمان بخلا إن ترى شعبة توعية الجاهليات ظلمة فجاءت الجزء الثاني من باكر برد تعديد إيمان بخلا عليك في تيابا وعلى التجارة عن أبي هريرة الله تجاوز عن أمتي إن الله تجاوز عن أمتي ما حدثت به أنفسها ما لو تعلم أو تتكلم إن الله ọwọ́ tó yẹ kó tó wá ìgbòho nǹkan pátá. arábìnrin lágbàdo lọ́wọ́ àyà ìdájà bàbá àgbà ó fi kà wọ́n kó fún àwọn ọjọ́ rẹ̀. òmùmátì tábàdàpọ̀ òmùmátì nínú dáhùn. kò sí tí wọ́n gbà lóòótọ́ mùsùlùmí tó ti bá ti tẹ̀lé lọ́wọ́ tó tó bá gbé ńmà ní èdè lágbára tó máa túmọ̀ nation tàbí pé ìjọ kan ṣùgbọ́n àdéhùn ti ìjọba àwọn ìgbé òun má ti ìgbé ìjọ ìní àlẹ́ mi ìwé tí wọn wá jẹ ìjọ àtàlẹ ìfowó náà lẹni tí àlẹ́ mi ti fẹ́ wọn tó ti gbà ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí òdodo ni àwọn ìlànà kò ní ó máa ti mọ̀ àmàdíyà àwọn ìjọ àlẹ́ mi. níbi wọn ló ti di pé ohun bá yẹ ní ara rẹ̀ sọ ẹnu ohun tó sọ wúyẹwúyẹ nínú ẹ̀mí ara nínú ẹ̀mí ẹ̀ máa bá ká lórí ìgbà tí òun bá ti ṣe é níbẹ̀ á ó kọ̀ọ̀kan kàlùkàlù sọ́jà yìí. nǹkan tí ọlọ́run ò fẹ́ ni ṣùgbọ́n tó ń bọ́ náà ò o sọ jáde lẹ́nu tí ọlọ́run là ọ́ lọ́wọ́ èsì náà òun tó lẹ́nu ni o lè fẹ́ ọlọ́run là ọ́ nígbà yẹn náà tí nǹkan náà ti jáde tó ń bẹ̀rẹ̀ yẹn àlẹ́ mi ni lílo tó ń bọ̀ yẹn tó o bá ti dé ní sẹ́yìn gbà wọn fún ọ ṣùgbọ́n ilé ìta wọn yìí pẹ̀lú àtàkùn káàkọ̀tà ìlú kẹtù mọ̀hàmàdíyà ilé ìwà àkọ́kọ́ àtàkùn ìlú sọ̀tùmọ́ àkọ́là. eléyìí ni àwọn ẹgbẹ́ bíbí wọn ṣètò ìlú ìwà tí ó mọ̀ wá sọ nǹkan sílẹ̀ ní rẹ̀ lọ́ọ́ ti sábà yìí wọ́n náà wà wò ó dáa àbí wọ́n lọ́ọ́ pé rírò lásán yẹn ó bá ti fi tọ́nà ó fi àjọ lórí mi ọ̀pọ̀ èèyàn náà ni yóò kó sí mi eléyìí lọ́pọ̀lọpọ̀ èèyàn náà ni ìmọ̀ àwọn àwọn tàbí ìlẹ́nu tí àwọn ọlọ́wọ́ àti báyìí pé wọ́n náà wọ́n ti sọ̀dà tó ti dáwọ́ rẹ̀ lórí ẹ̀jẹ̀ nọ́mbà àmọ́ àwọn ọmọ ìṣòwò ẹ̀rí àgbáyé إن النفس لأمارة بالسوء أمي ما فعل بها الغرور أمي أنا قلت بها الغرور سبحان نفس المطمئنة أبا ولو لوانا أمي tí ọmọ wa bá àmà wọn ti fà á ètò ìpàdé wọn bá bá tó ètò ọmọ wa bá wọn àìsí rárá wọn ò tẹ́lẹ̀ yọ̀ọ̀dà ẹ̀mí wọn kọ̀ wá dá àkàrà wá ní mẹ́rin. ọjọ́ náà dáwò ó fẹ̀ lóṣù tó ń lọ wà pa parí gbogbo ẹ̀ pé bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀mí ọ̀rọ̀ balẹ̀ gbogbo àwọn alágbàdá wọn yóò wò ní bá wọn dáàbò lágbàdá wọn yẹn. kí ẹ̀mí wa mọ̀ balẹ̀ torí pé látara ilé ìbáraẹni ti dàbọ̀ sọ́ra yìí náà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ti kú sí dàbọ̀ pé wà táwọn alóòjọ́ ìgbà yìí bọ́ kó làwọn sì àlejò tí wọn lápá balẹ̀ lórí wípé tó o bá ti ṣe é níṣẹ́ tó o ti sọjá tó máa wá láti náà pé o ti sọjá lè ọ̀rọ̀ yìí tó o bá ti sọjá lè mọ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ òórò orílẹ̀ ọ̀bá ti sọ àwọn nígbà tó o sọ yẹn má sọ gbàtọ́ òtún ìwà yẹn má ń rìn wà tó bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ti jọ lá ló ń ta òkú ní ìfọ̀ abẹ́rẹ́ ọ̀sán lánàá rẹ̀ kọ́nà kọ́nà bá ti wá ní ẹni àforíjì ẹni àmójúkò kọ́nà kọ́ wa bá wà fọ ọ̀wá mẹ́ ọlọ́run mọ̀